If I'm speaking in English, I'm trying to force the accent on the English, it's going to sound different. If I'm speaking, uh, speaking Yoruba in Hausa, it's going to sound different. If I'm speaking Yoruba with Igbo accent, it's going to sound different. But see how those three notes come about. dáadáadáadáadáa ní kí ló fẹ́ rà bọ̀ ibẹ̀ you see and then keep it in your mind because that will help you with other ones that are going to come right because it's just three accents right and then you won't be so far but if you try to mix it with other notes that are not in the three then you know that it's off right mo fẹ́ lọ ra aṣọ wíwọ̀ mo fẹ́ lọ ra aṣọ wíwọ̀ I want to go and buy some comfortable wears right ó dára o now it comes again right ó dára o yeah that's good nice ẹ ra nǹkan ìpanu bọ̀ o. ẹ nǹkan ìpanu bọ̀ Now, that is uh, what that is universal, right? Dad, mom, buy me ice cream. I want chips. I want this, right? All right, kọ́ àpánubọ̀. Ó dára o, ẹ ra Look at that man going over there. So, these are two women conversing. All right? Two women conversing. And then the second lady said, Ewo, which one? Right? Ewo. So let's say it together. Ewo. Ewo. Ṣé èyí. Ṣé èyí. Tí ó wọ aṣọ. Tí ó wọ aṣọ. Aláwọ̀ ewé yẹn. Aláwọ̀ ewé yẹn. Now we are going to say it again straight. Ewo, ewo. ṣé èyí tí ó wọ aṣọ ṣé èyí tí ó wọ aṣọ aláwọ̀ ewé yẹn aláwọ̀ ewé yẹn. okay now you be you be the one to put the accent on these words yourself all right which one is he the man that wears a green shirt all right she responded bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni Only. ni He's the one right Only is the one Ben, yes alright this Ben, you can use it constantly when any time you meet a Yoruba person and say oh when are we going to have the uh, uh, the the meeting or the conference oh on so so date and oh Ben. You just answer them like that. I say, Are you Yoruba? <laughs> and you say, Yes, I'm Yoruba. If she gave you the wrong information. If she gave you the wrong information, thank you. You, you say, There. There, call. There, call. And this could be broken down as well to beg what is the meaning? no. No. It's not. Yeah. Say, does a goat wear high heels? No. Bear come. <laughs> All Benny, ni òun àbí ekuri kò rí bí ó tiro ni uh, Abi. Abi means question. Or don't you, right? Question, Abi. àbí ẹ da da da da da da da da da da da da da da da da da da da da da da da da da. Àbí I'm now using my mouth like talking drum, right? Àbí ah, Echo kò rí bí ó ti ń And tiro is like this, right? It's walking with style, <laughs> right? Yes, that's him. Don't you see how he's limping while walking? All right? bẹ́ẹ̀ ẹsẹ̀ kò dún rárá o and then <laughs> let's say that bẹ́ẹ̀ ẹsẹ̀ kò dún rárá o da da da da da da da. dá though it doesn't seem as if he has a problem with his legs. And one of the ladies said, Àṣà ni eléyìí jọ lójú mi àṣà ni eléyìí jọ lójú mi dáadáa dáadáa dáadáa àṣà ni eléyìí jọ lójú mi dáadáa dáadáa right and then that's how you're going to put the accent on it this looks like a style of walking to me the other lady said àṣàkáṣà nìyẹn o the last A of the àṣàkáṣà will have a down accent to the left àṣàkáṣà and then the first A also will have down accent so you can put the first capital A, A put the down accent on there, and then the last A. Asha, kasha. It goes down. Asha, ka, neutral, sha, down. Asha. And before even putting the accent, uh, yes. uh, can I also logically say, because it's a negative? The negative, that's why it's going down. Going right? down, right? There, can I say that? You see how it's showing itself to us. Right. That's how they, when they say buruku, right. something buruku is bad, completely bad. You don't even want to see it. You don't want to dream about it at all. Now, when I was reading uh, Marimba Annie's book, Yurugu, <laughs> now I saw the Yurugu, I related it to Buruku. Buruku. And I found same elements in there, right? Correlation. So, àṣàkáṣà nìyẹn o that's such a foolish style right then the lady responded "Hey eh, me again Then ni also could mean true alright could mean true as well and then could also mean yes that's good ó jọ alákọ ènìyàn let's say it together bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó jọ alákọ ènìyàn ó jọ alákọ ènìyàn dáadáa dáadáa dáadáa dáadáa ènìyàn down down down alright yes he seems like a hearty person now let's go on the other lady said ó jọ wípé ọ̀gá rẹ̀ ló ń bọ̀ ní òdì kejì ní iwájú yẹn ọ̀gá rẹ̀ ó jọ wípé ọ̀gá rẹ̀ ṣé ó jọ wípé ó jọ wípé ọ̀gá rẹ̀ ọ̀gá rẹ̀ ló ń bọ̀ ló ń bọ̀ ní ní òdì kejì òdì kejì ní iwájú yẹn ní iwájú yẹn very good this is longer but explanatory ó jọ wípé it looks like ọ̀gá rẹ̀ his boss is the one coming ló ń bọ̀ ní at ní is at eighty òdì kejì other side remember kejì èjì two other side the first side is the number one the other side will be number two right òdì kejì ní iwájú up front there because that remember the man was coming from their back forward but the other man boss was coming from over there so they're gonna meet anyhow <laughs> it looks like his boss is coming from the opposite direction continuation ọkùnrin náà kí ọ̀gá rẹ̀ ọkùnrin ki kí ọ̀gá rẹ̀ the man is greeting his boss bẹ́ẹ̀ ni ó sì tún tẹríba pẹ̀lú bẹ́ẹ̀ ni ó sì tún tẹríba pẹ̀lú náà put accent on that náà ń kí ọ̀gá rẹ̀ rẹ̀ accent on that because it goes down right? Benny again, right? That's true. O, C, down accent, C. June. up, up accent. Teriba. Teriba da da da. tẹ, neutral, rí, up, up ba neutral. Pẹ̀lú pẹ̀lú will have down. Pẹ̀lú pẹ̀lú like that. All right. Tẹríba pẹ̀lú yes indeed he even bowed too. He even bowed too. So when you put the accent now, it makes a lot of sense, and then you start to be able to speak it on your own, say it out on your own. Ogare ki dara dara, ogare ki dara dara, dara dara. Without, I did this on purpose. I didn't put accent on it. So I expect you to put the accent on it yourself. But I'll be helping you along the way as well. Dara. Dara ra da, ra. Yorùbá words adjectives are repetitive. Huh? Dara, dara. kónkóló <laughs> you know that's small eh? kónkóló pampa, <laughs> you know that's big <laughs> you know when we were small we say ó fún mi ní kínkínní kinkini, so tiny that this is not going to fill me up. Uh -huh. And when we want to even put some comical effect, in it, we say, Pompololo for me, Pompolo to kiri, like my name, thumbnail, right? Small. So, Dara Dara